Yorùbá ni mí mo ṣe DNA. Don Yorùbá ni mí mo ṣe DMS. Bèrè mi lọ́ba lè dé títí dé CMS. Mo ṣe wo mi owó wà lọ́wọ́ mi. Tí bàbá òṣòkòtò owó kù láàpò mi. Yorùbá ni mí mo ṣe DMS. Bèrè mi lọ́ba lè dé títí dé CMS tí bá bọ́ ṣòkòtò owó kù láàpọ̀ ni. kan látún mọ òróró I can see Pandora with the body o I can tell her say she too fine o oh girl. Baby girl má lọ gọ́ọ̀kì ẹ̀ tó bá gọ́ọ̀kì ẹ̀ ó dẹ̀ ti dọ̀ọ̀lì ẹ̀. Baby girl gí mi lórí ká lọ jó ń bẹ̀bẹ̀. I'm a try to give you love, I'm a tó ń gẹ̀gẹ̀. Ọmọ Yorùbá ni mí, mo wọra ń ṣí kí mo tú àgbàdá. Tó bá wá mi wá sílé, ó mọ jẹ́ sẹ́mu. kọ yín ẹ̀yin ọlọ́tẹ̀ ló bá wùn mí fowó mi dọ́mọ̀gé ìwo ló kọ yín ẹ̀yin jẹ̀ǹbẹ̀tẹ̀. yorùbá ni mí mo ṣe bí ms pèrè mi lọ́ba lépè títí dé sí ms mo ṣe wò mí owó wà lọ́wọ́ mi tí bá bọ̀ ṣòkòtò owó kù láàpò mi yorùbá ni mí mo ṣe bí ms pèrè mi lọ́ba lépè títí dé sí ms mo ṣe wò mí owó wà lọ́wọ́ mi tí bá bọ̀ ṣòkòtò owó kù láàpò mi. la, la vela, i no send anybody they no be sms ẹjẹ kó máa lọ mẹlọmẹlọ ló ní sẹlẹsẹ ẹni tó bá bẹ ẹjẹ kó mọ lẹsẹkẹsẹ ẹyin lè mu champagne káwa máa mu shinap ẹyin lè fa ṣíṣà káwa máa mu sìgá bọ mẹlọmẹlọ ni mo fẹ kó máa lọ títí tí máa fi fọwọ́ kọyàwó ẹ lọ. ẹ mọ tí ẹ gé ẹ ṣayé ẹ wé tó bá tún ròyìn ẹ lè jó bí ewé labalábá bàbá tó fẹ́ paná súyà kú ló fi ṣeré anybody ló lè jọ sórí wa gbà tàbí èwe bó jẹ náírà bó jẹ dọ́là bó jẹ pounds bó jẹ euro everything àwa máa rí ná everything rà dẹ̀ máa rí lò. alpha ṣe kọ́ fún ẹ ní gògàn sí i wetin fẹ́ máa dán mi jẹ́ fún ẹ ní gògàn sí i. yorùbá ni bí mo ṣe bí ms bèrè mi lọ́ba lè lé títí dé sí ms bó ṣe wò bí owó wà lọ́wọ́ mi tí bàbá ṣòkòtò owó kù láàgbó mi yorùbá ni bí mo ṣe bí Ọlábálélé títí lé CMS mo ṣe wo bí owó wà lọ́wọ́ mi tí bá bọ̀ ṣòkòtò owó kù láàgbó mi. ẹ bá wa káwọn dáhùn.